fàájì ọ̀sán lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́ lórí amóhùnmáwòrán yín Orísun TV Orísun tí kò lè gbẹ láéláé Orísun tó dúró dibí Orísun tó ń fúnni ní ọgbọ́n ìmọ̀ tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye Orísun tó ń jẹ́ kéèyàn mọ gbogbo àwọn nǹkan tó da àwọn ìlànà tó yẹ kẹ́ máa gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé kí nǹkan fi lè máa gúnrégé kí nǹkan fi lè máa ṣọ̀ṣọ̀m sọ́dọ̀ tí yín Orísun TV náà ni àwọn ló ń mú ètò tó gbámúṣé lọ́wọ́ gẹ́gẹ́ bí fàájì ọ̀sán àwọn ló ń mú ètò tó gbámúṣé wá fún yín ní ojú amóhùnmáwòrán yín mo máa ń sọ fún yín pé ẹ má gbé kúrò bẹ́ẹ̀ do not touch that dog. má gbé kúrò báyìí kúrò èmi tí wọ́n máa ń sọ fún yín pé ẹ pè àlejò ẹ pè onílé ẹ pè àbúrò bàbá màmá ọmọdé àti àgbà kẹ́pẹ́ wọn wá pé Adéníkẹ́ ti dé sórí ètò fàájì lọ́sàn-án ẹ káàbọ̀ tí orí ètò wa ti ọjọ́ ti tè ní ètò tó ń fúnni lọ́gbọ́n tó yàn ṣe fàájì inú ẹ̀ tí a tún máa kẹ́kọ̀ọ́ tábàdé olóòtú yìí o èmi náà ni o èmi aya wọn lóńdó ẹgẹ ọmọ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà èmi Adéníkẹ́ Anna orúkọ yẹn máa ń wú mi lórí Adéníkẹ́ Adémi ní ìkẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ orúkọ yẹn Adé tó tún wá ní ìkẹ́ nínú that means you know ẹ máa shower mi with pampering kẹyẹ yìí ẹ máa pamper mi láti lọ sí láti rí mi ń ta kẹ pamper mi ni òkè yìí gbogbo ẹ̀yin ará òǹdó tẹ̀lé sí máa pamper mi ẹ wò ó àánú yín ò ṣe mí o <laughs> àánú yín ò tẹ́lẹ̀ mi bá pamper mi ta pẹ́rẹ́ irọ́ àwọn èyí ò ṣe yẹ o <laughs> ẹ lọ ọmọ ẹ̀kọ́ wọn kìí sọ ọmọ jáwé kò tó gbé ṣe lájẹ obìnrin tó fi gíyan èmi ni ọmọ onílé alẹ́ ìsìlẹ̀ ọ̀nà gíla ó dáa náà a ti bọ́ sórí ètò lẹ́yìn náà nìyẹn o ṣùgbọ́n ohun tí a fẹ́ bára wa sọ lẹ́nìí ẹ bá ń gbọ́n tó ń trending it is a trender <laughs> ah, ọlọ́run ọba o ẹ̀yin ọkùnrin wa gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọkùnrin ẹ bá mi pè wọ́n ní kíákíá ọ̀rọ̀ náà kan ọkùnrin ó kan obìnrin because àwọn obìnrin náà ní láti gbọ́ kán lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ oníkálùkù àwa yọ èyí tó jẹ́ tiẹ̀ àwa mú báyìí amú nínú ẹ̀ ṣẹ́yìn ẹ̀yìn ọkùnrin ẹ jókòó sí di ètò yìí kẹ́ gbọ́ dáadáa nítorí pé èmi nìkan kọ́ ni mo máa ṣe ètò mo lẹ́yìn àlejò pàtàkì kan tẹ́ bá ń gbọ́ latest groom in town <laughs> àwọn àwọn àwọn latest groom tó ṣẹ̀ṣẹ̀ gbé àwọn ilé iṣẹ́ lọ́dọ̀ balẹ̀ wá ni ẹ ti rí pé mo ti ń ja yín sí ọ̀rọ̀ tàfẹ́sọ̀ mo ti mo ti ń kàn ẹ mo ti ń ja yín sí díẹ̀ díẹ̀ ọ̀dà abára sọ lẹ́nìí ó kan ọkùnrin ó kan obìnrin ó àwọn òbí wa ó kàn yín o nítorí pé ẹni iṣẹ́ tẹ máa ṣe lẹ́yìn ètò yìí ẹ̀yin náà máa mọ̀ pé hmm, iṣẹ́ gan wà lọ́wọ́ tẹ̀yin náà tẹ gbọ́dọ̀ ṣe ẹ kí lóore bá sọ lẹ́ni o nǹkan tó yẹ sọ ní kí àwọn ìdí ìdí ìdí ìdí ìdí àwọn ìdí tí yóò jẹ́ káwọn ọkùnrin wa kán bí kán máa ṣègbéyàwó ní kíákíá gbogbo nǹkan tó máa ń jẹ́ kán bẹ̀rù àwọn tó ń fa ẹ̀rù láti gbé kí wọ́n ṣe ṣe ti wá rí i pé ọ̀rọ̀ náà kan obìnrin náà kò kí ń ṣe ọkùnrin nìkan because nígbà táwọn ọkùnrin bá kọ̀ tán bá ṣègbéyàwó ẹ ilé ọkọ wo làwọn obìnrin wá fẹ́ lọ ẹ ilé ọkọ wo làwọn obìnrin fẹ́ lọ because ṣùgbọ́n tókùnrin bá gbéyàwó ló máa gbéyàwó wọlé ayé pé gbogbo obìnrin náà wá dúró ẹ rí àwọn àwọn working class ladies tó ti over thirty wọn ò tí ì má rí nígbà tó yẹ pé àwọn tó yẹ kán gbé wọn sílé àwọn yẹn gan ò tí ì ṣetán wọn sì ń já lamba káàkiri ni ẹ ẹlòmíì agbélé lè ní agbélẹ̀ tó bá di ọ̀la bọ̀dá lágbájá àti tinú ń kọ́ èmi àti tinú ò kí ló wá ṣẹlẹ̀ wo ẹ́písòdì tiẹ̀ ti lọ nìyẹn o láì ṣe fàájì lọ́sàn-án ẹ wọ́n kí fàájì lọ́sàn-án wa ní ẹ́písòdì tèmi àwa nítọ̀ ọ̀la àwa nítọ̀ tún la àwa nítọ̀ ojoojúmọ́ là ń gbé fàájì ọ̀sán wa nígbà máa sọ̀rọ̀ ayé ti fàájì lọ́sàn-án tẹ̀ ń gbóríṣiríṣi obìnrin wa lójoojúmọ́ kí ló dé kí ló dé àwọn ìdíyẹ la fẹ́ yànnàná lórí ètò lẹ́ni pé ó yá o kí ni àwọn nǹkan tó ń fa ẹ̀rù nítorí pé a ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin sọ̀rọ̀ mo ti réyàn tí tó dìjì sọ fún mi ni pé ẹ̀rù tiẹ̀ ń ba òun láti gbé obìnrin sílé ẹ jọ ṣé my gender ṣé bẹ́ẹ̀ la burú tó ni ṣá burú gan ni tó àwọn ẹ̀yà òtí àwọn fẹ́ yé èmi mọ́ nígbà tí ọkùnrin bá dìde lanu tó sọ pé ẹ̀rù tiẹ̀ ń ba òun láti gbéyàwó sílé mo mọ èèyàn tó ti sọ tó ti sọ pé okay èmi mọ èèyàn tó jẹ́ pé ó ti over forty kò dẹ̀ tí ì má rí ó ti over forty ṣé kí n tún wá já yín tán ó ní iṣẹ́ gidi lọ́wọ́ ẹ mọ̀ kéèyàn tó lè fún ẹbí ẹ̀ kan ní pé ẹni ìṣòro kan ó yẹ gba one million naira kẹ́ lè mọ̀ pé ẹni yẹn níṣẹ́ lọ́wọ́ kò ń ṣe arebi pa kò ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ ń wáṣẹ́ ó lè ti over forty kò tẹ̀ márì kí làwọn nǹkan tó ń fà á ẹ̀rù ń bà òun nìyẹn léyìí kí ló ṣe ewu ó tiẹ̀ ṣe kinní kan kí ló nǹkan tó ń fa ẹ̀rù gangan ṣùgbọ́n mo fẹ́ ká lọ ṣe fàájì ní fẹ́rẹ́ńjógí abá ti wá ṣe fàájì tí fàájì ti wọ̀ra tọ́jú mọ̀ pé àwọn kan ti ń ronú pé adẹ́nìkẹ́ kí ló tó fẹ́ tú mi láṣìírí ó ṣe jọ́rọ̀ tèmi ló wá gbé sórí afẹ́fẹ́ lénìí kí ló tó fẹ́ pé mátà tó ń ṣẹlẹ̀ sí mi gangan ló gbé sórí atẹ́gùn ẹ má bínú ẹ má bínú ẹ mọ̀ kí ẹ má sọkọ ọ̀rọ̀ lẹ́nu ó dà èmi kọ́ ni má sọkọ ọ̀rọ̀ àlejò ló máa sọ a fẹ́ ṣe fàájì láti wá padà wá a máa wọnú agbami ètò lọ mò ń bọ̀ ẹ káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán lórí Orísun TV pẹ̀lú oní ti yín àtàtà Adéníkè Anna Babatunde tí gbogbo àgbáyé ń pè ní honey fingers ẹ àwọn títí tó ń dán ẹ má yẹ kí n yinra mi ẹ yẹ kí n jẹ́ káwọn ẹlòmíì máa yin mi ó máa ń dùn gan tẹ́lómi bá yin mi ṣùgbọ́n tí bá rin yín ra mi ẹ̀ hàn ó bá dàbẹ̀ ni pé ọkàn ń ṣe self praise but tẹ́lómi bá dé sórí ètò gbà mí tẹ́ bá ní ẹ́ ọmọ kìíní kan wọn kìíní kan wọn kìíní kan orí mi máa ń wú ni ara mi máa ń jí pépé lórí ètò fàájì lọ́sẹ̀ ẹ̀wọ̀n bá ṣe máa ń ṣe ẹ̀ mọ̀ pé fàájì la máa ń ṣe àdèmá tún gbára wa níyànjú a máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ó ọ̀tà tún máa ń fa kò mọ́ òkun ibẹ̀ yọ orí ibo láti wá ń ṣe fàájì lọ́sàn orí Orísun TV Orísun ẹ jẹ́ kí n tún fi kún pé orísun wa kò ní í gbẹ láíláí orísun wa kò ní í gbẹ láíláí <laughs> orísun ayọ̀ wa orísun ìdùnnú wa orísun ìgbélékè wa orísun tó ń sun owó fún wa tó ń sun àtijọ́ àti mu wa kò ní í gbẹ láíláí kò dẹ̀ ní dí láṣẹ ọlọ́run ẹni ẹ ṣáà má gbé kúrò lórí orísun ẹwà ń bẹ nítorí pé kí ni orísun yẹn gangan gangan ló máa ń mú àwọn ètò tó gbámúṣe lọ́wọ́ bí ètò fàájì lọ́sàn-án fàájì lọ́sàn-án ti wá dé kalẹ̀ báyìí ẹ̀hẹ́n adẹ́nìkẹ́ ló wà lórí ètò ọmọ ọwọ́ ọmọ ẹ̀kọ́ ọmọ gidigbó ọmọ jálẹ̀kùn aya wọn lóńdó ni mi ò mú àjọmọ wọn nílẹ̀ ìjẹ̀ṣà ẹ̀yà lóńdó kẹ́ẹ̀tì ẹ̀ ṣó sàn ó sàn gédégédé <laughs> <laughs> ok màmá kí àwọn ará Ondo sí tí wọ́n ti ń bínú pé aṣọ ah, ah, àdọ̀bálẹ̀ aṣọ àkóṣù wa gbogbo ẹ̀ kéré yín àlejò tí mo sọ fún yín pé ó ń bọ̀ ó ti dé o <laughs> ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá sọ mo sọ kí n tó lọ lẹ́ẹ̀kan mo ní pé ọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọkùnrin wa la fẹ́ sọ kí ni ìdí ẹ̀gan tí àwọn ọ̀dọ́mọkùnrin wa ṣe ń bẹ̀rù láti ní ìyàwó <laughs> wọ́n ń bẹ̀rù láti gbéyàwó can you imagine wọ́n ń bẹ̀rù responsibility ṣé ìyàwó kan ló ń dẹ́rù bà wọ́n ni àbó tún ní nǹkan míì àwa ní àlejò pàtàkì tó ti tẹ bá ń gbọ́ latest boom town àwọn yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó <laughs> àwọn ni àlejò wa Adégbùyí Ṣẹ́gun Abíọ́dún gbogbo àgbáyé ń pè wọ́n ní Ṣẹ́gun Gold àwọn la tún gbé wá sórí ètò ní èyí láti bá wa sọ̀rọ̀ nípa ìdí tí àwọn ọ̀dọ́mọkùnrin wa ṣe ń bẹ̀rù láti ṣègbéyàwó ọgbẹ́ni ṣẹ́gun gòdè ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúlé ẹ̀yin la wá bílé <laughs> a gbọ́dọ̀ kí n pé ẹ kúlé. bẹ́ẹ̀ni ẹ ṣe tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa adẹkùn yín kú oríire ìgbéyàwó tí. Ọlọ́run congratulations <laughs> báwo ẹ ká bẹ̀rẹ̀ báyìí báwo ni family life the married life fún èèyàn tó ẹ̀ṣẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ẹ̀ ṣẹ̀ṣẹ̀ oh. gbéyàwó ìbáyìí o báwo ni ṣé ó dùn. very light ṣẹ́fà sọ pé kò dùn. kò rí ní ẹgbẹ́ lóúnjẹ lẹ́kọ̀ọ́kọ́ ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tẹ bá délé lóúnjẹ bóyá ẹ fẹ́ ra oúnjẹ ẹ lè dín oúnjẹ five thousand ẹ tún máa jẹ máa manage máa oúnjẹ ni so orú àkókò táwa ẹ̀ máa délé màá bá oúnjẹ ní àsìkò correct màá rẹ́ni pè mí ṣé ẹ tí ì sọnù hmm ṣẹ́ẹ̀ṣì wà lọ́nà bíi ten lọ bíi monitoring spirit bíi áńgẹ́lì ẹ mọ̀. ṣé agbórúkọ tó ti fún àwọn obìnrin o. ẹ monitoring spirit ni àtijọ́ tí mo ti fẹ́ ṣègbéyàwó lọ́ọ́ ti ní alákòóbá lóbìnrin o mo ní kí ni mí ní alákòóbá ọmọ akóbá ẹ̀ ń lé ni. Hmm. wọ́n ní nínú kọ́kó bá ẹ káyẹ tẹ̀síwájú tàbí káyẹ ẹni go slow o ní láti gbàdúrà but ẹ mọ̀ pé marriage understanding ni àpé hmm. hmm. tẹ bá ti rí bóyá sixty five percent obìnrin tó wà sixty five percent lẹ́ nídìí inú ìyàwó yìí hmm. òun náà dẹ̀ ń wá sixty five a máa wá thirty five tó kù láti balance up torí a lè tẹ́ra wa lọ́rùn. tó ìgbéyàwó dùn nìkan tẹ̀ ń sọ fún wa báyìí ó dùn ẹ ṣe gbọ́ báyìí ṣẹ̀gbọ́n wọ́n ní wọ́n ní ìgbéyàwó dùn ọ̀làdùn olóyin ọ̀làdùn olóyin <laughs> wọ́n ní ìgbéyàwó dùn ọ̀làdùn olóyin àmọ́ kí wá nìdí ẹ̀ gan ọ̀gbẹ́ni ṣẹ́gun code àwọn ọkùnrin kan ẹ̀rù ń bà wọ́n ṣẹ́yìn náà ti wà nínú stage yẹn rí kó tó di pé wá decide pé ah ó yá ìbẹ̀rù máa lọ. lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tá à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n máa ń um, mo ò fẹ́ máa sọ èdè òyìnbó torí àṣà wa hmm. wọ́n máa ń determine ibi tí èèyàn ń lọ ẹlòmíì kò ń ṣe pé kóun kó ṣèyàwó kò ẹni tó mú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ó wò pé à ah, nǹkan tó mú lé lágbájá tí ó tò kí ló fẹ́ mú ilé tèmi tò irú ẹni bẹ́ẹ̀ ti gbàgbé pé ẹni tó ń wò bí àwòkọ́ṣe ilé tiẹ̀ lè máa tò kí ilé tòun tò ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹlòmíì ilé ò dùn kò tó bá dé ta ha ìyàwó mi láàárọ̀ yìí salad ló kọ́kọ́ prepare fún mi mo ní mi ò jẹ́ mo dànù ni ó tún bọ́ sí kitchen ó tún wò pé kí ló máa ṣe ó ṣe jollof rice mo tún ní mi ò jẹ ó ṣáà ń bẹ̀ mí ó ń kẹ́ mi ó ń gẹ̀ mí ìyẹn ni ẹlòmíì máa wá wò pé ah àárọ̀ yìí ìyàwó òun tẹ bà fóun tó bá wá délé lọ́jọ́ kejì ó ti gbà wípé àsọdùn ni bàbá táyé ṣe òun hmm. á wò pé ah èmi tí mo wá jẹ́ kẹ́hìndé ìyàwó táyé lè máa tọ́jú táyé bẹ̀yẹn tó tún fi ń ròyìn ta àwa di la sọ fún ìyàwó ẹ̀ pé ah Oh, kínní kan ibi tó ti ń sọ làwọn máa ti mọ̀ pé ah, àṣé ìyàwó wà kẹrin hmm. bàbá wọ wà kẹrin hmm. torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́rù ìyàwó ń bà àwòkọ́ṣe látọ̀dọ̀ àwọn òbí wa ni pé ah, nǹkan tó bá mú ìyá wa tó lè máa fìtínà ti bàbá báyìí òun ò kò dẹ̀ sí. àbí tí bàbá gan bọ́tò lè máa mú tí bàbá náà fi náà tí ìyá mo dẹ̀ máa ń sọ mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé èèyàn mélòó ló lè sọ pé nǹkan tí Ah, oh, mo ń ṣe fún ìyàwó mi o mo fẹ́ jẹ́ kí ọkọ ọmọ mi ṣe bẹ́ẹ̀ fún hmm. àbí nǹkan tí ìyàwó mi ṣe ìyàwó mi obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn lè sọ pé nǹkan tí mò ń ṣe fọ́kọ mi pé à mo fẹ́ jẹ́ kí wọ́n máa ṣe fọ́ọ̀mù òun bẹ́ẹ̀ bóyá nínú hundred percent ẹ̀yin mọ̀mọ́ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ̀yin mọ̀mọ́ ẹ má bínú o ẹ mọ̀ pé nǹkan tí ojú bá rí lọ́pọ̀lọpọ̀ ìgbà gbọ́dọ̀ máa fi ṣe àkàwé ọ̀rọ̀ obìnrin míì tẹ́ bá sọ fún gbà nǹkan tí ọkọ mi bá fẹ́ pé ìyàwó ẹ̀ níjà ń gbà mí nígbàgbà nǹkan tí o ṣe fún mi ọlọ́run máa jẹ́ kó ṣe fún àwọn ọmọ wa náà bẹ́ẹ̀ àánú ọlọ́run ò ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tó ń ṣe àìdámọ̀ lọ́kàn ara ẹ̀ pa nǹkan tóun kúkú ń ṣe kù dá bọ́t ó wò pé ẹ ṣèbọ́kọ mi ni mo lè lò bó ṣe wẹ́ ẹlòmíì àwọn pé ìyàwó ẹ̀ ni ẹlòmíì ọkùnrin míì ti um, ọjọ́ tí ẹnìkan pè wọ́n náà ṣẹ́gun ó sọ pé o fẹ́ ṣègbéyàwó kí ló inú ẹ̀ gan tó hmm. fẹ́ fi ṣègbéyàwó wọ́n á bèè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tóun rí kí ni kókó tóun sọ pé òun lè ṣègbéyàwó ní kò sí ọjọ́ jímọ̀ táwọn èèyàn pè ní friday tóun ò kì í gbé obìnrin ní club lọ hmm. sùn ó ní let's zoom pé kóun wò pé ṣé orú àwọn obìnrin tó wà ń ta bẹ́ẹ̀ àwọn fẹ́ ẹ dànù pé téèyàn bá ti ń jáde sẹ́ pé irú àwọn tó ń rí lélẹ̀ tó ń rí ilé àwọ̀ pé ìmọ̀ àbó ṣe máa máa ronú ni pé bí gbogbo wọn ṣe rí nìkan tó. ó sì jẹ́ pé ní friday tó ń lọ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lóbìnrin tó ń gbé lọ́tọ̀ tó ń ká hmm. báwo pé irú obìnrin wo tó bá tún ara ẹni bóyá bíi bá sọ̀rọ̀ pé à nǹkan báyìí ló lẹ́tọ̀ọ́ eléyìí ni ò lẹ́tọ̀ọ́ ṣì gbìyànjú kó yẹ kan wò nù wọn bóyá bí tó ti ń yẹ ìkan wò ìyẹn náà tún jẹ́ bóyá ẹni tí wọ́n kọ́ nílé àbí tí wọ́n kọ́ tí ò gbẹ́kọ̀ọ́ àwa máa mú àwọn ìwà tí wọ́n fi kọ́ hmm. tàbí àwòkọ́ṣe àwọn ọ̀rẹ́ pé ẹlòmíì wà náà rẹ̀ bóyá ní òdùn ó wá sọ fún pé à ah, àná boyfriend mi o kàn send two hundred thousand àkáǹtì ẹ̀ tẹ́ ẹ mo fẹ́ mọ orú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó ah, boyfriend mi send two hundred thousand àkáǹtì ẹ̀ kàn pé pé jọ o lè yá mi ní one thousand jọba mi transfer 1,000 thousand kí cash Ibe la á ti tú but lágbájá sọ fún ẹ boyfriend mi ó fún mi ní two hundred thousand ìwọ náà wá lọ bá ẹni tó sì fẹ́ manage ẹni tó a máa manage ara wa ni hmm, hmm. wá lọ bá ẹni tó sì fẹ́ manage ẹ hello àwọn ọ̀rẹ́ mi fẹ́ ṣe patí àṣẹ patí two hundred thousand hmm. irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá wò ó á wò pé à tóun bá padà fẹ́ orí ilé ìsílé kí ni ó fún wa ní ìdí àbí nǹkan míì pé gbogbo nǹkan tóun ṣe wàhálà níbẹ̀rẹ̀ ayé òun kárí ni ló fi máa máa ṣe hmm. ọkùnrin mi wà tó jẹ́ pé bóyá kò ń fẹ́ kí àwọn èèyàn ọmọ bóun ṣe tó ìwọ̀n tóun mọ̀ tó bá fẹ́ yàwó bóyá ẹni tó ń fẹ́ ìyẹn lè ní ẹ òun fẹ́ lọ bíṣì lónìí òun fẹ́ lọ qlos lọ́la òun fẹ́ lọ sí ṣẹ́gun góòdì lọ́túnla ẹ wá wò pé àà tó bá lòun lọ sọ́dọ̀ anna babayanju ẹ mọ̀ bí ilé ìgbafẹ́ nǹkan fi hmm. orúkọ yín ṣe àpẹẹrẹ bàtó bá lòun lọ sí ilé ìgbafẹ́ anna babayanju ilé ìgbafẹ́ ṣẹ́gun gold ilé ìgbafẹ́ orísun ẹ̀kọ́ wo bọ̀ tí orú obìnrin bá ń sọ fún ọkùnrin pé à o lè a lè rí nǹkan báyìí ṣe pẹ̀lú ìwọ̀nba tó wà lọ́wọ́ ẹ tó ń bá ọkùnrin plan tó ń bá ọkọ jíròrò lórí nǹkan ìtẹ̀síwájú irú ọkùnrin bẹ́ẹ̀ ẹ ní sọ fún pé ìyàwó yá kó lóun ò ṣe ó dáa náà wọ́n wọ́n ibi tí ọ̀gbẹ́ni Ṣẹ́gun Godù ń da orí ìkànnì pé àwọn obìnrin wa àwọn ìwà tó wà lọ́wọ́ àwọn obìnrin wa ni ò fẹ́ jẹ́ kí hmm, ọkàn balẹ̀ fún àwọn ọkùnrin láti sọ pé àwọn fẹ́ ṣègbéyàwó àmọ́ a gbọ́dọ̀ ibi tẹ́ ibi tẹ́ ń gbé lọ yẹn àlejò máa yẹ kí máa bínú ẹ kó bí ilé mi náà ẹ ti ń ta bàbí gan báyìí ó ti ń ta bàbí o ó yẹ ṣùgbọ́n abẹ́rẹ́ ṣe fàájì ní fẹ́rẹ́fẹ́ ká tó wá padà wá sí orí ètò fàájì lọ́sàn-án láti ti wá wọnú ẹ̀ gan gidi ṣùgbọ́n tó ló ní àwọn nǹkan tí mo fẹ́ bí wọ́n eh, kò yẹ kéèyàn máa bá lè jèjà lórí ètò ní ṣùgbọ́n ah, wọ́n ti ń sà káwọn obìnrin náà làwọn adarẹ́ ẹ̀ náà ní <laughs> ó dáná ẹ̀yẹ́ ká ṣe fàájì mò ń bọ̀ mo kí ní káwọn padà sórí ètò fàájì lọ́sàn ẹ̀wọ̀n kébìnú ni mo gbé lọ ṣùgbọ́n torí ẹ̀yin ara lé ẹ wá yẹ kí n bínú ẹ kí n rẹ́rìn kí n sun àìyẹ́ fẹ̀yìn no matter condition fẹ̀yìn ẹ̀ ìyẹn ni mo fi wọlé. ẹ wọ ọ̀gbẹ́ni Ṣẹ́gun Gold àwọn ló ṣì wà lórí ètò tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ìdí tí àwọn ọmọkùnrin wa tí wọ́n ṣe ń bẹ̀rù láti ṣe bóyá wọ́n ní ọmọ kan tó ti lé ní tẹ́rẹ́tì tí kò tí ṣègbéyàwó ẹ éèjì wo gan ló yẹ kéèyàn máa ṣègbéyàwó tí ọmọkùnrin bá ti láti from twenty five upward tọmọkùnrin bá ti wà òkè tó kí ló ṣẹlẹ̀ kó ẹyẹ ah, ká gbárùkù tí wọn kẹ lọ ṣègbéyàwó ọmọ tó bá ti ń pé thirty tí ò tí máa sọ̀rọ̀ pé girlfriend mi rè kó máa introduce wọn ẹ ètè máa ṣe ah, irú wọn ló máa ń pẹ́ ṣègbéyàwó ẹ ètè máa bá wọn sọ òkò ẹ máa jẹ́ àbá wọn sọ <laughs> ẹ ètè máa bá wọn sọ ẹ eh, orí Orísun TV náà la ṣì wà ní orí ètò fàájì lọ́sàn Adéníkẹ́ Honeyfingers tìyín òun náà ló sì ń ṣe ètò fàájì lọ́sàn lọ́wọ́ pẹ̀lú àlejò wa Ṣẹ́gun Gold àlejò wa kò dá kéèyàn máa bínú sálejò ni ṣùgbọ́n nítorí mi náà ń gbà lọ ẹ ṣáà ń sọ ẹ ń sọ ẹ ń tẹnumọ́ pé àwọn obìnrin tó ń bá pàdé ni ò dáa ẹ jẹ́ ṣe mọ̀ pé ṣé ẹ wá o ẹ jẹ́ kí n yànnà náà ẹ̀ báyìí ṣé o pé a ti láwọn ọkùnrin kan náà tó jẹ́ pé lóòótọ́ lóòótọ́ wọ́n rí obìnrin tó dáa ṣùgbọ́n àwọn fúnra wọn wọ́n fẹ́ máa play wọ́n fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ play boy wọ́n máa rí obìnrin tó dáa. sọ pé àwòkọ́ṣe. Ah, yeah àwòkọ́ṣe. yorùbá ní àgùntàn tó bá bá ajá rìn. ajẹgbẹ. ó máa jẹ jù gbẹ lọ. àgùntàn tí ò wá tí ó tí ò wá bá ajá rìn tó ń bá àgùntàn rìn wá ń kọ́. ẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbà <laughs> ẹni tí èèyàn bá mú ní ọ̀rẹ́ alábàárìn ẹni téèyàn lè gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ṣe kókó tí ọ̀rẹ́ ẹ bá ń ṣe nǹkan tí ò dá sí ayé yìí pé à ó yẹ tó ń bàlẹ̀ ọmọ tètè tètè tọ́dẹ̀ ní pé à ó gbà lọ́wọ́ ilé ó gbà lọ́wọ́ ilé lójú ẹni ó lè jẹ́ àwọn Yorùbá máa ní playboy afáyé ẹni ṣòfò lèmi ń pè àwọn ìbò ló máa ní playboy afàkókò ayé ẹni ṣòfò resources ẹni ṣòfò lèmi máa ń pè torí ọmọkùnrin tó bá jí tí ò lè ṣiṣẹ́ tó o pé tóun bá gbà lọ́wọ́ ọmọ báyìí òun gbà lọ ẹ mọ̀ pé nǹkan tẹ́ fi ní ó pín sọ́dọ̀ wọn ọkùnrin náà pé kò ń sọ́dọ̀ obìnrin tó bá wò pé à òun ò fẹ́ fọjú ayé òun ṣiṣẹ́ òun fẹ́ gbádùn àmọ́ máa ń sọ wọn ọ̀dà ọkùnrin pé kó wáyé wá gbádùn wọ́n dá ọkùnrin pé ṣiṣẹ́ làárọ̀ gbogbo nǹkan tó bá kó jọ tó bá dọjú alẹ́ ìyàwó tó o ti tọ́jú pẹ̀ láwọn ọmọ yẹn tó bá wá dọjú alẹ́ tí ò ságbára kò sí bí obìnrin ṣe lè lo ọkùnrin lòun dàgbà tó ìyàwó ẹ̀ ló máa tọ́jú ẹ̀ lọ́jọ́ alẹ́ bọ̀ tí ò bá ti tó bá ti rò pé ẹ playboy playboy irú wọn ló máa ń dọjọ́ alẹ́ tí wọn kì í rẹ́ni kíta fún wọn kò sí bó ṣe lè lówó lọ́wọ́ tó irú wọn ló máa ń padà kú sínú ilé so àwọn nǹkan tí ò nídìí ń gbà mí ló máa ń pa ẹni tí ò níyàwó lé mo sọ fún ọpọlọ ẹ má pọ̀ rẹ́mi gbà má ní à ọ̀rẹ́ nǹkan báyìí kò yẹ kó rí báyìí nǹkan báyìí kò yẹ kó rí báyìí a ní à pé mo mọ̀ pé òun ò tí ì níṣẹ́ lọ́wọ́ mo sọ mo ní tó bá rí obìnrin tó nífẹ̀ẹ́ tinútinú ṣó o lè gbárùkù tì torí ìgbà míì a máa ń kọ́ pé ìyàwó ló máa ń ran ọkọ ẹ̀ lọ́wọ́ ń gbà mí bóyá ọkọ lówó lọ́wọ́ ìyàwó lówó lọ́wọ́ ọkọ ò tí ì ní ó dẹ̀ nífẹ̀ẹ́ ogun nǹkan tí mo mọ̀ ni pé tí obìnrin bá ti nífẹ̀ẹ́ ọkùnrin èyí tó kù tán á dáa gan. torí ah. bíbélì máa ń sọ wọ́n ní kíyàwó bọ̀wọ̀ fún ọkọ kó fi gbogbo nǹkan tó nílẹ̀ fún ọkọ mm. tí ọkọ ni pé kó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ bóyá ìyàwó ẹ̀ fi gbogbo nǹkan lẹ̀ fún ẹ o àbí kò ní fi nǹkan lẹ̀ fún ẹ o bóyá ó burú sí ẹ báíbù sọ fún wa pé ohun bíbélì sọ pé ẹ má nífẹ̀ẹ́ tí ó bá ti ṣe nǹkan báyìí nífẹ̀ẹ́ ni kò dẹ̀ sọ fún ìyàwó pé à tí ọkọ ò bá ti ṣe nǹkan báyìí o kìnnìkan kìnnìkan má jọ̀wọ́ gbogbo nǹkan lẹ̀ fún so ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin míì fẹ́ ṣèyàwó bóyá kò síṣẹ́ hmm. ó sì ń gbé lọ́dọ̀ rẹ̀ ẹkùnrin mi máa ń tiraka ìgbà tó bá wo gbogbo ẹ̀kọ́ pé òun ò ṣáà lè para òun agbákámú irú àwọn ẹ̀bẹ̀ yẹn kò sí nǹkan tí ẹ fẹ́ bá wọn sọ tó máa yí wọn lọ́kàn padà pé kó ṣègbéyàwó hmm. ó wà bẹ́ẹ̀ ẹlòmíì bóyá ó ti rí owó rí ó ti wá rúbìnrin kan bá ṣì í lò hmm. so irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá padà wá rí owó kò sí bó ṣe lè rówó a máa bẹ̀rù pé hmm. tó mú obìnrin báwọn manage èyí tó ń kọ́kọ́ rí. tó sọ òun dájú arìnlẹ̀ lákòókò ṣé tóun bá wá ṣe tán pé òun fẹ́ gbéyàwó pé ṣé kò wá ní padà bu òun lọ́wọ́. Hmm. àmọ́ àwọn Yorùbá máa ń sọ pé tí ẹṣin bá dáni a máa ń tú gùn ni tí ẹ máa wà nínú situation láwọn tó wọn bá àwọn tó wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ pé àwọn kan wà ní situation tá à ń sọ̀rọ̀ nsìn oríṣiríṣi nǹkan ló ń fa ẹ̀rù tó máa wà nírú situation tẹ́rù ń bá wọn láti pé kán ṣègbéyàwó ọ̀nà wo là wá ń gbà láti pé kẹ́rù yìí kúrò kí nìkan téèyàn lè ṣe tí ẹrù yẹn máa fi kúrò tó fi tẹ̀wọ́n tó máa sọ pé òkè mo ti wá mo ti wá ní confidence mo ti ní ìgboyà yẹn báyìí mo wá fẹ́ lọ gbéyàwó. ẹ mọ̀ pé mo sọ ọ̀kan kan understanding mo máa ń sọ fún obìnrin pé tó o bá rọkọ tó nífẹ̀ẹ́ tinútinú ẹ máa pinlẹ̀ bí ayé ń ṣe máa tẹ̀síwájú pẹ̀lú ọmọ kò sí ẹni tó pé one hundred percent ọkùnrin ní nǹkan tó wá lára obìnrin ní ẹwà hmm. tó bá wá rí ẹwà tán àwọn ẹwà tó wà nínú ẹwà lè wá jáde ó pé ah ṣé bóbìnrin ṣe rírì á wá rò pé gbogbo obìnrin. nǹkan kan náà. òmíì ó wá obìnrin tó níṣẹ́ bí ẹni tọ́lọ́run padà kọ ọmọ tó nífẹ̀ẹ́ tinútinú ó lọ́lẹ̀ a mọ̀ pé ilé ìṣe wa lọ́lẹ̀ báyìí so máa ń sọ fọkùnrin pé tó o bá kó òun wá a tó o bá rí a wàá rí fifty percent nǹkan tó nífẹ̀ẹ́ lórí wàá kàn mú kan wàá máa manage ẹ máa máa tọ́ra ẹ sọ̀rọ̀ pa nǹkan báyìí la lè ṣe o nǹkan báyìí la lè ṣe o òun lọ́ọ́ fi máa lọ pé kéèyàn ṣe ṣe ìfi ìdọ́rẹ̀ẹ́ fún bí ọdún méjì táwọn èèyàn àwọn ìbò ń pè ní courtship èyí sì wòrán gbọ́ ọdún méjì kí làwọn nǹkan tí mi ò fẹ́ lára ọmọ yìí kí làwọn nǹkan tí mo fẹ́ ṣé tí a bá ń bá báyìí lọ ṣó lè support mi ṣó lè yí padà tẹ bá ti bára yín wò bóyá bí ọdún kan ọdún méjì ó sì ṣeé ṣe máa sọ fún àwọn obìnrin pé ọjọ́ tí ọdún tó máa ń wọ́pọ̀ fáwọn ọkùnrin láti lówó lọ́wọ́ èyìnbó ní thirty three years ló ti máa ń bẹ̀rẹ̀ wọ́ bíi forty five dáàbà tẹ bá ráhùn tó ṣe dáadáa ọdún mẹ́tàdínlélọ́gbọ̀n ló ti máa rí àwọn tí wọ́n máa ń ṣe ní bíi ọdún mẹ́tàdínlọ́gbọ̀n wá sẹ́yìn wọn ò wọ́pọ̀ Mm. bóyá àwọn tí wọ́n lájẹṣẹ́kù nílé tàbí mm. àwọn òbí wọn ti ṣiṣẹ́lẹ̀ fún wọn mm. mo ní bọ̀t ọkùnrin tó bá wà ní àdìjọ bíi twenty one ọwọ́ òbí ló ti máa wá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọmọ yín bá ti wọ twenty one nígbà kó wà ní school tàbí kẹ́ ẹ máa gbìyànjú bó ṣe máa níṣẹ́ lọ́wọ́ tọmọ bá ti níṣẹ́ lọ́wọ́ tó ti ṣẹ́ bí ọdún mẹ́ta ó lè má dára ọdún mẹ́rin márùn mẹ́fà tó wà tó máa tó bí ọdún mẹ́jọ mẹ́wàá tá a fi ń wo bíi twenty nine mm-hmm twenty eight twenty seven hmm. a ti máa ní ṣéńjì lápò lápò irú ìgbà yẹn lè wá lè sọ fún pé ọmọ mi o múyàwó wá o ṣe kínní o ọ̀pọ̀lọpọ̀ òbí òmí à bóyá mo ò tí ì tójú bọ́ hmm. ọkùnrin wọn á hmm. gbé bùkátà lè lọ́rùn a wò pé à ah, òbí òmí ò dẹ̀ ní sọ fún ẹ pé à ah, ó yẹ kó ní fámìlì tọ̀dọ̀ ẹ wọ́n ní àwa náà ní tọ̀dọ̀ wa ni òbí òmí àwọn sọ pé à ah, mo ní di ten thousand naira lọ́la ẹgbẹ̀rún mẹ́wàá ọmọ àwò pé eh. ìyá òun béèrè ten thousand lọ́wọ́ òun lánàá ẹni kò ń fẹ́yàwó lónìí báwo lòun ṣe fẹ́ meet up tìyá òun hmm. báwo lòun ṣe fẹ́ meet up ti bàbá òun tó béèrè owó hmm. torí ọmọ bẹ́ẹ̀ tẹ́ bá sọ fún pé ìyàwó nǹkan tó máa kọ́kọ́ wà lọ́kàn pé kí ṣéyàwó ló kàn hmm. nígbà táwọn òbí gan àwọn òbí tó yẹ kó báwọn gan gbé bùkátà sí ọrùn láwọn òbí tó yẹ kó lọ sọ́nà. wọ́n ní bọ̀dọ̀ ọmọ tó yẹ pé bóyá ó fẹ́ ṣe lè wọ́n ti tì í lẹ́yìn ká nílùú òkè òkun táwọn ìjọba wọn ti sọ pé ẹ máa máa gba owó ọ̀fẹ́ ẹ máa máa ṣe nǹkan ó sì dàbọ̀ nàìjíríà wọ́n kọ́ àbá ṣe máa máa lò gbèsè ayé wa hmm. bóyá òbí wà ń bẹ̀ àbóbí òsì bẹ́ẹ̀ wọ́n ti kọ́ wa òun lọ fi máa rí àwọn ọmọ nàìjíríà kò síbi tó dé lágbàáyé wọ́n máa ń perégedé hmm, hmm, àwọn òbí <laughs> irú àkókò bẹ́ẹ̀ ẹni tó bá sì ní ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn ló ní ìyà ẹni tó bá kù fún èèyàn bí òbí ẹ máa encourage àwọn nǹkan mi wà tẹ́ pé ẹlòmíì ó dìgbà tó bá wọnú ẹbí àwọn báyìí ká tó mọ̀ pàṣẹ ti ẹ̀rọ mi báyìí. ẹlòmíì ẹni tẹ́lòmíì ní ní àwòkọ́ṣà òkú à ìyàwó èyí sí o ìyàwó mi pariwo mọ́ mi láàárọ̀ kí n tó kúrò nílé ni hmm. irú ẹni bí àwọn pé hmm. ẹni tí wọ́n á bẹ̀ for twenty years hmm. nǹkan tó ń ojú wì kò dá. ṣé òun náà lèmi náà wá fẹ́ lọ. ṣé òun náà lòun á wò pé jẹ́ ń dúró tó bá pa àwọn tó ní níwájú bí àwòkọ́ṣe apá kìnnìkan kìnnìkan you can do it mo máa ń sọ pé agbára you can do it mo lè ṣe o lè hmm. ṣe ó lágbára ju nǹkan míì lọ hmm. báwa pa you can do it o lè ṣe you can do it o lè ṣe irú irú nǹkan bẹ́ẹ̀ ló máa máa mú ẹni sọ pé à òun náà lè ṣe tó máa máa gbìyànjú. Hmm, you can do it o lè ṣe o lè ṣe ìwọ tó ń wò mí yìí o lè ṣe má rò pé lágbájá marriage ẹ̀ fail tìwọ náà máa fail o tí wọnú ẹ o tí mọ bó ṣe rí o tí tẹsẹ̀ bọnú omi o sọ pé bí ó tutù ni bí ó wọ̀ọ̀mù ni o lè ṣe ọgbẹ́ni ṣẹ́gun kò ti yànnà náà ohun tó pọ̀ rẹpẹtẹ fún wa mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ti mú nǹkan kan jáde ń bẹ̀ àmọ́ wọ́n wà pé ká máa tẹ̀síwájú nínú ètò yìí ṣùgbọ́n àkókò náà ni ò gbà fún wa ọgbẹ́ni ṣẹ́gun kò ẹ bá wa sọ one advice láti fi kájú gbogbo ẹ̀ sílẹ̀ advice kan láàrin ìṣẹ́jú àáyá fún àwọn aráalé. mo fẹ́ sọ fún àwọn ọkùnrin àwọn vibrant ah, ọjọ́ orí kọ́ ni ìgbéyàwó ẹlòmíì ti máa ń ṣe tán at tó máa ti ní gbà ní tá ò pé ẹ náà ṣe ìgbéyàwó tó dẹ̀ máa ọmọ seventy year lọ so eh, lọ́wọ́ tó báwo la ṣe fẹ́ ṣe táwọn ọmọ wa ò ní jẹ̀yà tí a ò fi ní máa gbé ìgbésí ayé tí ó yẹ ká gbé ẹlòmíì ń gbé fake life ẹ má jẹ́ àgbé fake life two thousand ló wà lọ́wọ́ àyìn aláàánú àwọn ẹni tó ní two thousand tó plan pẹ̀lú ìyàwó ẹ̀ àwọn aláàánú gan ò pé àwọn ẹni sì ń tiraka jẹ́ káwọn pín wọn lọ́wọ́ káwọn ràn wọ́n lọ́wọ́ so nǹkan bẹ́ẹ̀ agbára pé mi ò lè ṣe ẹ má jẹ́ òsínú ayé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe mm, mm. àdúrà ló ṣe kókó ẹ máa gbàdúrà láì sùn àti láìsinmi láìṣàárẹ̀ tó ẹ má gbàdúrà. ẹ ṣe gan ni ṣẹ́gun gold adúpẹ́ lọ́wọ́ yín pé àpèyìn tẹ wá tàbí àtúpẹ̀yìn lọ́jọ́ mi ẹ ti máa wá. <laughs> ẹ ṣe gan ni pé yàrá lé ẹ jẹ́ ká ṣe fàájì ní fẹ́rẹ́fẹ́ díẹ̀ nà ṣẹ́gun gold ti sign out o wọ́n ti sọ fún wa pé àdúrà ni o tá ti padà wá àwa kájọ ètò nílẹ̀ mò ń bọ̀. ètò ìgbéyàwó láyé ọmọlúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni. <laughs> ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò tẹ́tí ní tí Adélékè gbé orin ìgbéyàwó wọlé ó yẹ kẹ́ ti máa mọ̀ ọ́n pé ọ̀rọ̀ lórí ìgbéyàwó òun là ń bára wa sọ lórí ètò lẹ́nìí orí ètò fàájì lọ́sàn-án náà la ṣe wà fàájì ọ̀sán fàájì tó ń ṣàn pẹ̀lú ọpọlọ pípé orí ẹ̀ náà la ṣe wà ní orí ibo làwa ti ṣe fàájì ọ̀sán Orísun TV Orísun tí kò lè gbẹ̀ láéláé ó dúró digbí kí ni ìdí tó ṣe dúró orí àpáta la kọ́lé sí kì í ṣe orí yanrìn kò lè tí kò lè ṣá kò lè pínyìnkì kò lè bàjẹ́ kò lè dàrú gbogbo ẹ̀yin tí ẹ wò mí náà ayé yín náà ò ní dàrú ó dáná èmi Adéníkẹ́ náà ni mo ṣe wà lórí ètò honey fingers ti gbogbo àgbáyé ọ̀hún <laughs> wa ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ìdí tí àwọn ọmọkùnrin wa tí wọ́n ṣe ń bẹ̀rù láti ṣe ìgbéyàwó ah ìwọ náà wà lára àwọn tó ń bẹ̀rù ó yá má bẹ̀rù rárá olúwa á bá ọ ṣe o <laughs> má bẹ̀rù má fún ìyà àlejò wa bá wa sọ pé àwọn ìdí tí wọ́n ṣe ń bẹ̀rù alákọ̀ọ́kọ́ ibi tẹ́ ń gbé bóyá lọ́dọ̀ àwọn òbí yín àbí ẹ ti gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n kan rí àbí ẹ méèyàn kan ládùúgbò lọ́rọ̀ ẹ tẹ́ rí bí ìgbéyàwó wọn ṣe rí tí kò wù yín ẹ̀rù á máa bà yín pé ah ṣe inú irú nǹkan báyìí ni mo wá fẹ́ wọ̀ ni ó wà lára nǹkan tó ń dẹ́rù ba àwọn ọmọkùnrin wa láti ṣègbéyàwó ṣẹ́rí pọ́rọ̀ yẹn wà lọ́wọ́ àwòbí báyìí ẹ irú àwòkọ́ṣe ni wo ló jẹ́ fún àwọn ọmọ ẹ ṣàwòkọ́ṣe rere ni àbíbi àbí wọ́n jẹ́ òbí tó yẹ pé gbàásùgbò ṣẹjọ́ ń ṣe lójú àwọn ọmọ yín tọkọ bá sọ̀rọ̀ wá gbó lẹ́nu ọmọ yẹn náà inú ẹ̀ ò ní dùn pé ṣé tóun bá ti wá fẹ́yàwó bí obìnrin ṣe máa gbóhùn lẹ́nu rẹ̀ bí kí ọkọ tó sọ méjì ó ti sọ mẹ́rin bí arú ìyàwó tí wọ́n jẹ́ nìyẹn ó wà lọ́wọ́ àwọn òbí mo máa ń sọ ní gbogbo ìgbà pé tá bá ti ń wo fàájì lọ́sàn-án ẹ má kàn jẹ́ ká máa dáwò àti ẹ̀gbọ́n àtàbúrò àtọkùnrin àtobìnrin àti bàbá màmá ọmọ àgbàlagbà arúgbó gbogbo wọn wọ́n ta ní fàájì lọ́sàn-án ni ó máa ń ló máa ń ló máa ń sọ̀rọ̀ sí kò ṣe pé láwọn èdè sọ̀rọ̀ sí yín lásán ṣùgbọ́n a máa sọ̀rọ̀ tó yẹ pé ẹ̀yìn náà máa fa ti yín yọ báyìí oníkálùkù á máa fa ti ẹ̀yọ báyìí a máa mú eléyìí ló ṣe mí láǹfààní ní orí ètò fàájì ọ̀sán pẹ̀lú Adéníkẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wọ́n sọ fún wa pé irú àwọn ọmọ tó wà ń gbòòrò àwọn ọmọbìnrin wa tó wà ń gbòòrò ah hey àwọn ọmọ alálàálẹ̀ friday gbẹ̀mí ò bá sunlé irú àwọn ọmọ wo ló wà ń ta ọmọ tí àwọn tó yẹ pé bá ní na tán bá ní pa tán ni irú àwọn ọmọ wa ó wá wà lọ́wọ́ àwọn òbí irú ọmọ wo ni à ń raise irú ọmọbìnrin wo là ń raise ẹ jẹ́ ká máa prepare àwọn ọmọ wa fún ìgbéyàwó tó yẹ pé tí ọkùnrin tó bá rí wọn báyìí á sọ pé ah ọmọ rèé wọ́n tún wáá sọ fún wa pé àwọn ọkùnrin wa ń gbà míì àìtí níṣẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yin ìjọba ẹjọ́ ẹ ṣàánú wa ẹjọ́ ẹ ṣàánú wa ẹ jẹ́ kíṣẹ́ wà á ọmọ tó tó kàwé tó tó tó ti graduate tí ò rí iṣẹ́ kó dáa ìyẹn tún wà lọ́wọ́ àwọn ìjọba wa òun náà ṣe máa ń pariwo pé ẹ jẹ́ ká máa ní side hustle tó máa ń kàwé ẹ kó máa kọ́ṣẹ́ ẹ ká ní àwọn kan míì tó yẹ pé a máa fi ṣe bíi backup tí nǹkan tá a bá sọ pé a fẹ́ ṣe yẹn tí ò bá tí ì ṣì tí o ti máa kò ẹ tí o ti máa ẹ ẹ ká ní nǹkan míì lẹ́gbẹ̀ẹ́ a máa máa ṣe tó èyí kẹta ní pé tí àwọn ọmọkùnrin wa tí ẹni tí o tí ì nílé tó fẹ́ gbé tó sì ń gbé lọ́dọ̀ òbí ṣe yẹn lẹ́yìn ní kó má rì ṣé màá má rì àgbéyàwó àtọ́jú àwọn òbí ẹ̀ ni ayé ò ṣe yẹn mọ́ obìnrin kò fẹ́ gbé ní family house mọ́ kò ṣe nítorí pé wàhálà ìyá ọkọ nìkan bí ó ṣe pé oríṣiríṣi wàhálà mi tàbúrò ọkọ ti bàbá ọkọ gan ti àwọn ẹbí ọkọ gan lè arise ẹ̀yin gan ní di privacy ṣé ọmọkùnrin tí kò tí ì nílé tó fẹ́ gbé ló máa sọ fún òun fẹ́ lọ gbéyàwó ni ìyẹn náà wà lára nǹkan tó ń fa ẹ̀rù fún ọmọkùnrin ìgbà míì kẹ̀wẹ̀rẹ̀ àwọn playboy àwọn play ẹ̀yin playboy ẹ̀ mọ́ra yín ìgbà míì torí pé mo fẹ́ bà lélẹ̀ mo sì ń jẹ́ ìgbádùn lọ́wọ́ ló ń fà á láti pé kí àwọn ọmọkùnrin wa bẹ̀rù àmọ́ ní àkótán wa sọ fún wa pé gbogbo ẹ̀ ká fi lé ọlọ́run lọ́wọ́ ká sì ní lọ́kàn pé ó dáa mo fẹ́ ṣe nǹkan báyìí ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ rí ẹ pé jókòó ẹ lè rí èèyàn tó pé ní hundred percent you cannot find an hundred percent ready made mo pè ní mo mọ̀ pè ní ready made nítorí ready made lẹ́yìn ọkùnrin wá ń sìn ẹ̀yin tẹ́yẹ tó bá ti dé ọmọ tó da díẹ̀ tó dáa tó ti lé ní fifty ẹ̀yin náà ẹ̀rún yìí tó kù mọ́ kò ṣe gbogbo ọmọ ni ó máa dáa tán ẹ̀yin náà ẹ̀ lè pé tán nítorí ìdí èyí ká fi lọ́lọ́run lọ́wọ́ gbogbo nǹkan tá a ti fi lọ́lọ́run lọ́wọ́ ó máa ń gún ni ó máa ń gùn ló mẹ́rin sọ pé lẹ́ẹ̀kan pé ètò ìgbéyàwó láyé ọmọ olúwa mi fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni ọlọ́run ló fi ètò ìgbéyàwó sílẹ̀ ẹ lọ ẹ lọ padà sọ́dọ̀ ọlọ́run yẹn pé mo fẹ́ gbéyàwó nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni ó dẹ̀ ń di mi lọ́wọ́ tàbí ló ń bà mí lẹ́rù ọlọ́run bá mi mú kúrò ọlọ́run adé ìyànjú ẹ̀ ẹ wò wá wù ní ká jẹ rọpẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà fún yìí òun náà ni kò jẹ́ afẹ́kẹ́ máa tẹ̀lé ẹgbẹ́ gbogbo àwọn ọjà yín wá ká bá yín polówó ẹ̀ ọjà tí mo bá tà Ah, tí mo bá fẹnu mi sọ̀rọ̀ ń pa ẹ̀ tí mo bá polówó ẹ̀ ó máa ta ní wèrè ń ṣe sá ni ẹ̀hẹ́ wàrà ń ṣe sá ẹ̀ẹ́ ó máa sá ni abẹ́kẹ́ bá tẹ̀lé wa lórí gbogbo àwọn ìkànnì wa ní orí ayélujára at Orísun TV inú mi máa ń dùn tí máa pe Orísun yẹn <laughs> at Orísun TV òun náà ni ní YouTube òun náà ni ní Instagram òun náà ni ní Facebook ẹ wá níbi bá tẹ̀lé èmi onítìyín Ani Fingers òun náà lẹ máa bá ní Instagram Ani Fingers TikTok Ani Fingers ní Facebook lẹ ti máa bá níkẹ́ Adex Anna Babatunde ó wá dàbí kàmọ́ọ̀tì lọ àmì lọ àpẹ̀yìndà ọjọ́ mi ọjọ́ rẹ̀ a tún máa padà wá sí orí ètò fàájì lọ́sàn-án èmi gangan lẹ́yìn yìí máa máa bá o ẹ̀yin yìí náà ló máa máa wò mí ojú tẹ fi ń wò mí kò dẹ̀ ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi kò dẹ̀ ní di ó dàbọ̀ o.